ṣùgbọ́n fúnra ara ọlọ́run ló ti ṣàlàyé fún wa ń bẹ̀ lọ́yanjú rẹ̀ o wípé ẹ má darapọ̀ máwọn ẹni burúkú o ìyẹn ń jẹ́ àmọ̀ wípé àkọlé wa àsì wa òun náà ni wípé gbogbo ẹni ibi ẹ má darapọ̀ mọ́ gbogbo ẹni ibi ẹ má darapọ̀ mọ́ wọn o gbogbo abate èèyàn jẹ́ ẹ má darapọ̀ mọ́ wọn o gbogbo ẹni bá dúró dúró pé kó bàjẹ́ kejì má darapọ̀ mọ́ wọn o nítorí pé àwọn eléyẹn àwọn tí wọ́n yapa òfin ọlọ́run àti ọ̀rọ̀ ọlọ́run nínú ayé ni o abẹ́lọ́hún fún gbogbo wa lórí Sunna TV Yorùbá yìí gbogbo ẹ̀mí àlàáfíà ara ọlọ́mọṣẹ́ àṣẹ fún gbogbo ẹ̀yin olùgbọ́ wa o gbogbo àwọn tí wọ́n gbélé iṣẹ́ náà kalẹ̀ ọlọ́run ọba dákun bá ní kún wọn lọ́wọ́ o gbogbo àwọn tó ń ṣiṣẹ́ ń bẹ̀ ọlọ́mọ padà lẹ́yìn ẹnì kọ̀ọ̀kan wọn o gbogbo àwọn àfáà tí wọ́n ń darí gbogbo ètò náà lọ́sàn lóru ìkúnlọ́wọ́ ọlọ́run àtàtìlẹ́yìn rẹ̀ ọlọ́mọṣẹ́ àbánimú bá wọn àkọlé ọ̀rọ̀ wa jìnnà kó o sì ṣọ́ra fún gbogbo àwọn èèyàn burúkú èèyàn burúkú ń bẹ nínú èèyàn èèyàn burúkú ń bẹ nínú àlìjẹ̀nú orí táwọn àlìjẹ̀nú àti gbogbo àwọn ṣètán gbólóhùn ẹyọ kan náà ni a'udhu billahi minash shaitanir rajim tá a bá ti wí bẹ́ẹ̀ ṣètán ní àlìjẹ̀nú òun ti sá lọ nìyẹn o kọ́dà àwọn àgbàlagbà wọ́n ní ayọ̀ bí òrí tá a bá ti ṣe a'udhu billahi minash shaitani rajim ṣètọ́ni àlìjẹ̀nu yóò yọ bí òrí yóò sì sá lọ kó níbi tí ẹ bá ti wà. àmọ́ ṣètọ́ni èèyàn kèé sá o kèé sì yọ bí òrí kò síbi kan tó fẹ́ gbà àfikọ́ ọlọ́run ọ̀la ni lọ́wọ́ rẹ̀ o ọlọ́run ó sì la gbogbo wa lọ́wọ́ ṣètọ́ni tèèyàn náà. ọlọ́run bá bá àlékè ọlá fúnra ara rẹ̀ ló ti júwe fún wa nínú alukur'an ẹ̀ṣẹ̀ ni bá rìn o ẹ̀ṣẹ̀ ni bá ṣe o ẹ má báwọn èèyàn burúkú ṣe bó ti wulẹ̀ ó ma nítorí pé ọlọ́run ló dá wa sáyé ó sì mọrú ẹ̀dá tá a jẹ́ fúnra ara rẹ̀ ní ti wá ń kọ̀ fún ni wípé ká má tẹ̀lé àwọn ẹni bí o ó sọ nínú ọ̀rọ̀ rẹ̀ tí ń ṣe alukur'an tó ti sọ fún anabi wa muhammad sallallahu alayhi wa sallam wípé واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه وإذا رأيت الذين يخوضون في آياتنا فأعرض عنهم gbogbo àwọn ẹni tí wọ́n bá já sí pé ìta gbé kalẹ̀ fún wọn wọ́n yapa rẹ̀ wọ́n kọ́ ẹ̀yìn sí wọn ò lò mọ́ jòkó tiwọn o má bá wọn gbé o má bá wọn dámọ̀ràn o títí tí wọn ò fi gbẹnu kó o níbi ìsọkúsọ tí ò papọ̀ mọ́ ti wà ní. ṣùgbọ́n ìṣẹ̀mí tá à ń lò lọ lónìí ibi tí wọ́n ti ń bú ọlọ́run àwọn ọmọ mùsùlùmí ni wọ́n jòkó mẹ́ẹ̀ ibi tí wọ́n ti ń bú ànábì wa muhammad sallallahu alaihi wa sallam àwọn ọmọ mùsùlùmí ni wọ́n jòkó mẹ́ẹ̀ ibi tí wọ́n ti ń ṣèké tí wọ́n ti ń ba tèèyàn jẹ́ àbọ̀ ọba jòkó táwọn ẹni ibi ibi ó padà kàn wọ́n náà o ó rí wípé tọ́lọ́pàá bá mú olè ibi tó lè ti ń ra oúnjẹ tó ti gbajúmọ̀ wọ́n mú ya olóúnjẹ nì oníkẹ̀kẹ́ tí bá ń gbé tó bá gbajúmọ̀ wọ́n mú onímọ́tò tí bá ń gbé tó bá gbajúmọ̀ wọ́n mú gbogbo àwọn tí bá ń bẹ lórí láyìn tí ń lò nì gbogbo wọn ni ó padà kó kódà ilé tí ń gbé gan láàlọ́ọ̀dù ilé òun yóò padà dáràn tóun náà lọ síwájú ẹjọ́ tí ó pa ọmọ ẹ̀yìn tí ó fi rojọ́ mẹ́. bẹ́ẹ̀ sì ni gbogbo ẹni tí bá ń ṣiṣẹ́ tí ò dáa ibi tó ti rà á ẹni tó gbé e lọ ẹni tó júwe bẹ̀ fún ẹni tó lànà fún ó rí i pé gbogbo wọn ni wọn kò torí pé ẹ̀sùn tá a bá fi sun olè òun láà sun ẹni tó júwe bẹ̀ fún ọ̀dọ̀wọ́ ẹnì kọ̀ọ̀kan wa hadisi anabi wa muhammad sallallahu alayhi wa sallam kádìsì ó tó wá fúnra ara ọlọ́run lọ́wọ́ sọ fún anabi wípé o wa imma yunsiyannaka shaitan fala taqud ba'da dhikra ma'al qawmi dhalimin àwọn tí wọ́n jẹ́ alábòsí èèyàn la taqud ma'ahum má jókòó tì wọ́n ibẹ̀ nì ni ọlọ́run ti ń kìlọ̀ fún anabi wa muhammad sallallahu alayhi wa sallam pàápàá wípé o àwọn ẹni bí o má jókòó tí wọ́n má bá wọn ṣe o torí pé tọ́ ọ bá ti bá wọn ṣe ee eh, wọ́n mọ̀ kó bá ìwà rẹ̀ wallahi àwọn èèyàn ń bẹ tá a mọ̀ wọ́n lánàá ìwà wọn dáa ọ̀rọ̀ wọn dáa ṣùgbọ́n lónìí a ah, iná ni ẹ má fi wéra wo wallahi àwọn èèyàn ń bẹ kódà ẹ̀rọ obìnrin kó tó délé ọkọ ìwà rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ìrìn rẹ̀ yọmọ wú lórí ni subhanallah ẹ jẹ́ ó délé ọkọ tán ẹ rò wípé àsídì tó ń bẹ nínú gò tí ò mira ni ẹ rí i pé tẹ ẹ bá bu àsídì sínú gò tẹ ẹ bá gbé gò rẹ̀ dání báyìí jẹ́ ní òjòkó ń bẹ àmọ́ ẹ̀yin ẹ bu nísìnyí fọn sórí nǹkan ẹ láàrin ìṣẹ́jú márùn nísìnyí tí ó ba gbogbo ibẹ̀ jẹ́ ọ̀pọ̀lọpọ̀ wa dídàkudà lẹ́yìn tá a sì ti fi ojú dáadáa fi wò ó tá a ti fi ìwà dáadáa fi wò ó ọ̀pọ̀lọpọ̀ wọn ẹgbẹ́ burúkú ló yí wọn àwọn ọ̀rẹ́ tí ọ̀dá ni wọ́n yí wọn lórí àwọn ọ̀rẹ́ tí ò bẹ̀rù ọlọ́run àwọn ni wọ́n yọ ìmánì kò lẹ́mìí wọn ìgbà táwọn náà ò sì ráwọn èèyàn rẹ̀ bá rìn ó tí wọ́n ṣìnà àtàwọn àtẹ̀yìn àní ṣìnà pẹ̀lú ògo ti ọlọ́run. ànábì wa sallallahu alayhi wa sallam ó dá sí ọ̀rọ̀ yìí ànábì sọ fún wa pé o mathalul jalisi salih wal jalisi su ìmáa jókòó ti àwọn èèyàn rẹ̀ àti ìmọ̀ jòkó ti àwọn èèyàn burúkú àwọn tí ò dáa ànábì ní ẹ̀rí kéníkejì o kahamilil misk ọ̀dà gẹ́gẹ́ bí ẹni tó gbé túràrí dání ni wàná fihilkir àgbẹ̀dẹ alágbẹ̀dẹ tí ń fẹ́ iná báyìí pòpòpòpòpò táwọn àgbẹ̀dẹ máa ń ṣe tí wọ́n fi ń rọ ọkọ́ tí wọ́n fi ń rọ àdá lóko wa lọ́hùn àwọn àgbẹ̀dẹ yìí àwọn ìlọ jòkó ti alágbẹ̀dẹ òun ni ànábì fi ìlọ jòkó ti ẹni burúkú fi wé ìwá jòkó ti bàbá onítùràrí òun ni ànábì fi ìjòkó ti ẹni re fi wé gbogbo ẹni bá ti wá jòkó ti ẹ onítùràrí àá bí wọ́n bá pínyà bàbá ra tùràrí òórùn dáadáa ọmọ bá a lọ bí ọ̀ra tùràrí ìjòkó ti onítùràrí aṣọ òun náà dẹni tí òórùn tó dá ọmọ jáde lára rẹ̀ ẹ wo àpèjúwe ńlá hekmatun baligha hekmatun baligha àpèjúwe ńlá ni wallah ànábì wá fún wa ní àpèjúwe ẹlẹ́kejì gbogbo ẹni bá wá ń lọ jòkó ti alágbẹ̀dẹ àwọn àgbẹ̀dẹ lábúlé wa níbi tí wọ́n ti ń rọ ọkọ́ tí wọ́n ti ń rọ àdá bẹ́ẹ̀ bá jòkó tì tí bá ń fẹ́ náà pòpò pòpò pòpò aṣọ tó wọ̀ lọ́bẹ̀ bọ́ọ̀ bá padà dìde ìwọ náà rí pé gbogbo aṣọ rẹ ló ti dáná lù torí pé iná ti ń fẹ́hùn bí ṣe ń ta pra pra pra para báyìí ní ọmọ kan sí ọ láṣọ yóò sì máa jẹ aṣọ rẹ bó bá tún wá dìde kó ń bẹ òórùn èéfín èéfín pápá èéfín pápá èkùrọ́ yóò wà kó sí ọ lára torí pé àwọn ìdáná igi ẹ pápá èkùrọ́ ni wọ́n fi ẹ ní èkùrọ́ òun ni wọ́n fi ń sena ná òórùn rẹ̀ ó wà bo gbogbo aṣọ rẹ tó bá wá ń lọ lójú ọ̀nà àwọn ẹ̀mọ́ pé ah ibo ló ti kó òtí gbogbo ẹ̀ ń wá ń rùn bákan bákan yìí ẹni àkọ́kọ́ ó jèrè òórùn re lára ẹni re tí ń ṣe onítùràrí ẹni kejì ó jèrè òórùn ìkórira lára ẹni tí ń ṣiṣẹ́ iná fẹ́nàfẹ́nà báyìí tí ń ṣe náfìl kir ọ̀dà èwo ló wá wù ìwọ nínú méjèèjì ìrí ọmọ ìyá mi já ìrí ọkọ ìyàwó tó dáa níjọ́ tó fẹ́ fẹ́yàwó ó ń fi ìwà ọmọlúàbí fi hàn ó sì fẹ́ ìyàwó tán ọba yàwọ́ ìwọ àfáà ìwọ ìmáàmù ìwọ ọmọ kéwú tí wọ́n gbà ọ́ sílé kéwú tó fi ìwà dáadáa fi hàn níjọ́ tó dé àmọ́ nígbà tó jókòó tán ó wá kó gbogbo oró tí ń bẹ nínú rẹ̀ ó wá kó o jáde ẹnìkan ò ní lò ọ wọ́n pàpà lé ọ kó ń bẹ̀ ni wọ́n ṣe báyìí báyìí fún ẹni báyìí báyìí máa lọ báyìí báyìí wọ́n ṣe fún ọ ní torí pé ìjókòó ti ẹni burúkú kò ní jẹ́ kéèyàn orí náà yóò báyé olúwa rẹ̀ jẹ́ yóò tún wá kó ìfàsẹ́yìn báyàn nínú ayé allahu akbar àtàwọn àtẹ̀yìn àní rí ìfàsẹ́yìn nínú ayé o gbogbo ohun tá a dáwọ́lé tí ó máa jẹ́ ìfàsẹ́yìn fẹ́nì kọ̀ọ̀kan wa ọlọ́run ọba aláàánú yọ ìyọ̀kó nínú ọ̀rọ̀ wa o ọlọ́run ọba bá alékiọlá ó mọ̀ wípé ìṣẹ̀mí ayé ọmọ ènìyàn yóò mọ bùkátà sáwọn èèyàn ànábì náà mọ̀ bẹ́ẹ̀ nítorí pé ọmọ èèyàn nínú ayé tó khaliti nas ọmọ báwọn yẹn ṣe fil aswak lọ́jà ọ̀làwọn tó bá ṣe lọ́jà wàlmajalis àwọn ibi tá a ti ń jòkó gbatẹ́gùn ọba àwọn yẹn ṣe ń bẹ̀ wàlbuyut nílé ọba àwọn yẹn ṣe ń lé wàlmadaris bá ọba lọ léwe ọba àwọn yẹn ṣe wàlmakatib àti láwọn ibi iṣẹ́ wàdáwáìr àwọn àyè kọ̀ọ̀kan àyè kọ̀ọ̀kan àwọn àyè kọ̀ọ̀kan wàfikúnlé majal à ń bá àwọn yẹn ṣe papọ̀ náà ni kò síbi tá a ti o ò lè já o ò lè lójúmọ́ kan ilẹ̀ ò lè mọ́ láàárọ̀ tí ó fi ṣú kọ́ ọ wá sọ yí pé ìwọ nìkan ló lo ọjọ́ òní tílẹ̀ rẹ fi ṣú rárá o rárá o ara wọn kan tí ó kún ó bá wọn kan ṣe náà ni àwọn tó o fẹ́ lọ bá ṣe yìí ó kó o kíyèsí o ó yẹ kó o mọ àlàyé ṣẹ̀ríà nípa àwọn tó o fẹ́ bá ṣe nínú àlàyé ṣẹ̀ríà lára àwọn tó o fẹ́ bá ṣe yìí òun náà ni wípé o kọ́ o wo àwọn tó dáa nínú wọn kó o jòkó tì o àwọn ni ó lè fún ọ ní ààbọ̀ oore bọ́ ọ bá jòkó ti àwọn èèyàn rẹ ó rí ààbọ̀ oore láti ara wọn àmọ́ tó o bá jòkó ti àwọn èèyàn tí ò dáa àwọn tí ò bẹ̀rù ọlọ́run àwọn tí ò rí tọlọ́run rò gbogbo eléyìí ìwọ náà ọ padà mú èrè tí ò dáa bá bọbẹ èrè tí ò dáa ló mú bọbẹ lọ́lọ́wọ́n bá bá àlékè ọ̀la fi ń sọ fún wa nínú alukur'an ويوم ويوم يعد الظالم على يدي يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم اتخذ فلانا خليلا لقد اضلني عن الذكر بعد اذ جاءني وكان الشيطان للانسان خذولا الله اكبر بلوي ايه ونلاي نيوشل القيامه níjọ́ tá a bá kó iṣẹ́ ibi sáwọn ẹni ibi lọ́wọ́ gbogbo aburú tá tí wọ́n ṣe láyé tá a bá kó tì wọ́n sí tá a bá kó tì wọ́n fúnra ara wọn ni wọ́n máa ṣẹ́nu wípé ya laytani ittakhadhtu ma'a rasuli sabila fúnra ara rẹ̀ ni ó máa kábàámọ̀ wípé òun fi ìlànà ànábì ńlẹ̀ òun ò tẹ̀lé ọlọ́run òun ò tẹ̀lé ìlànà tánàbí wa muhammad sallallahu alayhi wa sallam tọ́là kalẹ̀ fún wa tá a fi gúnlẹ̀ sọ́dọ̀ ọlọ́run yóò máa kábàámọ̀ lórí rẹ̀ yóò máa banújẹ́ lórí rẹ̀ fata kọ́ọ̀lù láyítà kọ̀bámá agogo ìyá ti tó agogo ìyá ti tó fún níwájú ọlọ́run nìyẹn kọ̀bámá o fúnra ara rẹ̀ náà yóò tún máa kígbe yáwá ilà táá orí burúkú ń jẹ́ báwọn kò ní jẹ́ tèmi kò ní jẹ́ tiyín o àní màláyé àní màlálẹ̀ o laitani lam attakhidhi fulanan khalila a ọmọ ṣe o kárí mo mọ̀ tẹ́lẹ̀ ni lágbájá yìí mi ò ní mú lọ́rẹ̀ o ṣètánì yìí mi ò ní mú lọ́rẹ̀ o àwọn òòṣà àtàwọn ẹbọ tí mo jókòó tì tí mo yàn lọ́rẹ̀ mi ò ní yàn wọ́n lọ́rẹ̀ o ká ní mo mọ̀ ní o à ó ti bọ̀ agogo ìyá ti tó kò sí wàhálà kọ́ ọ wa lọ jìyà níwájú ọlọ́run lọ́kàn báyìí lakọ́dí adọ́là ní àní zikiri mo jòkó tí wọ́n wọ́n sì gbé mi sọnù wọn ò fọ̀nà fi mọ̀ mí wọn ò júwe ọ̀nà àbáyọ fún mi wọn ò fàlùkùránì fi hàn mí wọn ò fi àdísì fi hàn mí ńgbà tí wọn náà fi àwọn ẹni ọlọ́wọ́n ọba ńlẹ̀ tọ́jẹ́ sí pé àwọn ẹni èṣù àwọn ẹni tọ́lọ́run ti ṣẹ́bilé téṣù ti ṣẹ́bilé èṣù ó sì padà sọ fún wọn lálẹ́ kìámọ́ o èṣù yóò padà sọ fún wọn lálìkìyàmà torí pé inni bari'un minka inni akhafullaha rabbal alamin èsì ẹyọ kan ṣonu tẹsí ó fún pé bari'un minka mi ò máa rí àbórí mi rí ọ̀pàdé mi mo bá ọ sọ̀rọ̀ ń bọ́lẹ̀ mi àti ẹ ti jọ tó papọ̀ tó fi wá ń kó gbogbo ẹrù rẹ sórí mi lọ́ọ́ yẹn ara rẹ lọ́hùn. èsì òun ni wọ́n wá ń gbójúlé lónìí ní ń ṣì lọ́nà ló sì ń gbọ́ wá sí lò yí padà lọ́ngbọ́n táwọn lò yí padà lọ́ngbọ́n àyà kùránì ló yípadà ìrẹ́ ọmọ ìyá mi yípadà kọjọ́ ó tó lọ o yípadà kọjọ́ ó tó lọ o torí pé tọ́ ọ̀bá yípadà tọ́jọ́ bá fi lọ ó di wàhálà mọ́ ọ nìyẹn lọ́wọ́ nìyẹn o wa kana shaytanu lil insani khadula shaytan ète rẹ̀ àti ìlànà tó là kalẹ̀ láti fẹ́ fi gbé ọmọ ènìyàn sọnù láyé ọlọ́run ti fún lágbára ń bẹ o ìwọ ni kó jẹ́ kí a'udhu billahi minash shaitani rajim rẹ kó tólẹ̀ dáadáa lórí ṣètọ́ni àlìjẹ̀nú àti lórí ṣètọ́nu tẹ àwọn ẹ̀dá ènìyàn torí pé bí ṣètọ́ni àlìjẹ̀nú bá ń sá lọ àbí tí bá ń yọ bí òrí pẹ̀lú a'udhu billahi ṣètọ́ni èèyàn ò níbìkan tí ó sá lọ yóò jòkó tiẹ̀ pani o tó o bá wa lọ kún fàdúrà kó o kún fún bẹ́ẹ̀ lọ́hùn yóò ba rẹ jẹ́ tó bá sì wá di lálùkìyàmà ìwọ náà máa wá sọ yìí pé laitani lam attakhidh fulanan khalila ọmọ ṣe o kí ló mú mi yan lágbájá lọ́rẹ̀ẹ́ kí ló fà tó yẹ sí pé òun ni mò ń bá ṣe gan-an ńgbà tó o ti ń bá ṣe òun o ti ṣorí ibú láyé nu ẹni bá sì ti ṣorí ibú láyé yóò ṣorí ibú ń sàárè kọ̀ǹfàmù ni kò wá sí kò wá sí ní tí ó lè mú yẹ orí ibú tó bá dá kìámà àtàwọn àtẹ̀yìn àní ṣorí ibú láyé o àní ṣe sí tàárè náà àní ṣe tiwájú ọlọ́run o tọ́rọ̀ bá rí bẹ́ẹ̀ gbogbo ẹni bá wá lọ tẹ̀lé alábòsí adalluhu an sabilillah yóò ṣì wọ́n lọ́nà wa sayandam yawm al-qiyama gbogbo ẹni wọ́n bá sì ti ṣì lọ́nà láyé yóò kábàámọ̀ lórí ẹ̀ tó bá di gbangba lọ wọ́n lọ tẹ̀lé àwọn alábòsí wọ́n ṣe wáàsí fún ọ ọ padà lẹ́yìn àwọn ẹlẹ́bọ tó ń rìn lọ yìí ó sì kágídí borí padà níbi tó ń lọ ibi tó ń lọ yóò dá akọtọ̀nà ó sì sọ́ dìjà àà allahu akbar máa bá lọ inna shani'aka máa bá lọ ṣáànù tiẹnu àmọ́ tó o bá déwájú ọlọ́run à satandam in rahilta bi ghairi zadi bọ́ ọ bá lọ tí wọn náà rí nǹkan kan dì mẹ́rù rẹ àwọn tí wọn ò jẹ́ kó o náwó mọ́ṣáláṣí àwọn tí wọn ò jẹ́ kó o ríṣẹ́ ọlọ́run ṣe tọ́já sí pé ilé aṣẹ́wó owó ranù ni wọ́n rán ọ sí ńbẹ̀ ńbẹ̀ lọ ná gbogbo gbà ọ kábàámọ̀ rẹ̀ tó bá di wájú ọlọ́run èyí wọ̀lọ́ ọ kábàámọ̀ rẹ̀ tó bá ọlọ́run yá lọ darapọ̀ mọ́ àwọn ènìyàn ọlọ́run tètè ṣẹ́rí padà kọjọ́ tó lọ ṣẹ́rí padà kọjọ́ tó lọ oòrùn tó kù lókè ó tó sáṣọ o torí pé tọ́ ọ̀bá ṣẹ́rí padà àwọn tá à ń wíwọ̀ yìí ìfẹ́ ẹnu ni wọ́n ń gbé kiri bọ́ ọba bá wọn rìn lórí ìfẹ́ ẹnu wọn ìfẹ́ ẹnu ni wọ́n fi ń gbọ́ àyà Qur'an ìfẹ́ ẹnu ni wọ́n fi ń gbọ́ hadith ìjọ́ tó bá ń bẹ lọ́wọ́ wọn ni wọ́n ń kírun ìjọ́ tẹ́bi bá pa wọn ìjọ́ tẹ́bi bá pa wọn ni wọ́n ń kírun ìjọ́ tí wọ́n bá lówó lọ́wọ́ wọn ìyá mọ́ṣáláṣí wọ́n ní kí ló tún kù on a besoin de quoi qu'est-ce que Dieu n'a pas encore fait Nous on a presque tout. Ah, ni besoin kankan a ní ni nìkan subhanallah subhan ó oh, ní di ọlọ́run tó bá dé sáré ó oh, sì ní di àdúrà tó bá dé sáré ta ni ó wàá ṣe fún ọ ìwọ ló fi dáadáa kan sáyé yìí ta ni ó ṣe fún ọ máa bá àwọn ẹni tó wáyé pé tó bá kò láyé wọ́n máa rántí rẹ wọ́n máa ṣàdúrà fún ọ gbogbo àwọn ẹni tó ń bá rìn bọ́ ọ bá kò láyé lónìí wàláì wọn ò lè ṣàdúrà fún ọ wọ́n lọ bí òkú rẹ wọ́n jẹun wọ́n mu tí ń bẹ̀ wọ́n máa ni kódà níbi òkú rẹ̀ gan wọ́n tún mọ sọ wípé tó bá lẹ́sẹ̀ kan yanjú ara rẹ̀ lọ́hùn àwa ti ń bá náwó rẹ̀ tó kù tó fi sáyé wọ́n lò sí kọ́mọ́sálásí lò nínú iṣẹ́ ọlọ́run tó agogo ìyá ti lù ò ní ó lù lé gbogbo wa lórí insha allah ní mùsùlùmí tó ò sin ọlọ́run dáadáa tó ń lọ tẹ̀lé ìfẹ́ inú ọkà bá máa ń bẹ̀ o. nítorí bẹ́ẹ̀ ni ọlọ́run ọba ọba àlékè ọlá ló ṣe ń sọ fún ànábì wa muhammad sallallahu alayhi wa sallam innaka la tahdi man ahbabta ولكن الله يهدي من يشاء وهو أعلم بالمهتدين آه muhtadin. ah ó lè fọ̀nà mẹ́ni tó bá wù ẹ́ e. innaka la tahdi man ahbabta mo fẹ́ràn lágbájá ọ̀rẹ́ mi ni olólùfẹ́ mi ni màá júwe ọ̀nà fún à rárá o ò tó bẹ́ẹ̀ o ò tó bẹ́ẹ̀ o eléyìí ni ó lè fọ̀nà fi mẹ́ni tó wù ẹ́ walakinna Allaha yahdi man yasha ẹni bá wu ọlọ́run ní fọ̀nà mà tó o bá wá rí i pé lágbájá ọ̀mọ̀nà kò sí lójú ọ̀nà ọlọ́run ìwọ má tẹ̀lé ẹ̀ ẹni tó wà lójú ọ̀nà ni ó lọ tẹ̀lé torí pé bóyá a ti kọ́ wípé òun ò ní mọ̀nà tó bá wá lọ tẹ̀lé rẹ̀ tó bá wá lọ fà ọ́ sí ojú ọ̀nà àìmọ̀nà ẹ̀ ẹ̀yin méjèèjì lẹ́jọ́ wó tẹ́ bá sì jọ ẹjọ́ ń lọ kú ni tẹ́ ẹ bá sì ti kú ẹ kú sórí àìdá àtàwọn àtẹ̀yìn àní kú sórí àìdá déwájú ọlọ́run tó rí bẹ́ẹ̀ ká kíyèsí dáadáa ká má báwọn ẹni burúkú rìn òun ló fà lónìí ẹ pe i pé pẹ̀lú ìjọba tá ń lò lọ́yìí kálukú ló ń sá kálukú ló ń bẹ̀rù ọba ti mọ̀ ìwọ náà nígbà á torí pé gbogbo ohun tó bá ti ṣẹlẹ̀ sí ìwọ ló rẹjọ́ ẹ̀ ìwọ ló korù nítorí ni ẹ ti ti pa yín pọ̀ bọ́ ọba rẹ́rù tọ́ tó ti kó o mọ́ gbà á wọn nìyẹn ọ̀pọ̀lọpọ̀ ní ọ̀rà ọ̀tà ìwọ náà tún tà bọ́ọ̀ bá ti mojú tu ẹ̀ bọ́ọ̀ bá ti korí sí ìrànlọ́jẹ́ o ò lè bọ́ńbẹ́ o torí kò sẹ́ni tí ó yọ ọ́. ìyàwó ti jẹ olúwa rẹ̀ dáadáa ká kíyèsí ká wá bá wọn ọmọ wa sọ̀rọ̀ ẹ̀yin ìyá ẹ ṣẹ́nu ẹ sọ̀rọ̀ ẹ̀yin bàbá ẹ̀yin náà ẹ má dá wọn ìyá dá àwọn ọmọ mùsùlùmí ń sọnù wọ́n ń sọnù wọ́n ń sọnù wọ́n ń sọnù níbi ẹ̀sìn wọ́n ń sọnù níbi ìwà wọ́n ń sọnù níbi ẹ̀kọ́ àwọn ọmọ mùsùlùmí ò kírun mọ́ àwọn kiri ni wọ́n ń bá lọ òun là ń bá lọ yìí wọ́n fẹ́ gúnlẹ̀ ní wọ́n fẹ́ gúnlẹ̀ ní december tán tí gbogbo anybody ó ṣe ń jì ẹ wá ní dá mùsùlùmí mọ̀mọ́ ẹ ní dá ẹ ní dá kiri yóò mọ̀mọ́ yóò wá di àdàlú papọ̀ ńgbà tó ọmọ wọn bá ara rẹ ọmọ ibi tó yẹ kó jókòó o mèyí tó jẹ́ tiẹ̀ o mèyí tó jẹ́ tẹlòmíì inú gbogbo ẹ̀ lọ́wà gbogbo ẹ̀ náà là ń ṣe ẹ mẹ́jà ṣe gbogbo ẹ̀ ẹ já fàlà sí èyí tí Ọlọ́run bá ní ká ṣe ní ká ṣe èyí tábìnàbí bá júwe fún wa pé tá a bá ṣe léyìí a fi gúnlẹ̀ sọ́dọ̀ Ọlọ́run òun ní ká ṣe àmọ́ gbogbo ẹ̀ là ń ṣe gbogbo ẹ̀ là ń bá wọn ṣe wàhálà ni wàhálà ni wàhálà ni máa dà sí ni lẹ́rù kọ́lọ̀ nǹkan di wàhálà mẹ́rù ẹnì kọ̀ọ̀kan wa ìfẹ́ ẹnu ká jìnà sí gbogbo onífẹ̀ẹ́nú ka má tẹ̀lé wọn ka má tẹ̀lé àwọn onífẹ̀ẹ́nú ka sì má tẹ̀lé àwọn ẹni tí wọ́n múra àwọn ẹni tí ń ba nǹkan jẹ́ torí pé gbogbo ẹni bá ti ń ba nǹkan jẹ́ àà tọ́ ọba bá rìn ìwọ náà ọba nǹkan jẹ́ o bọ́ọ̀ bá ti ra rẹ jẹ́ ọba ti bàbá rẹ jẹ́ bọ́ọ̀ bá ti bàbá rẹ jẹ́ ọba ti ìyá rẹ jẹ́ ọ̀pọ̀pọ̀ bá tẹnìkan jẹ́ láwùjọ ibi tí ẹ bá ń gbé náà ni. fúnra ara ọlọ́run ó tún wá sọ fún anabi wa muhammad sallallahu alayhi wa sallam wípé ma kana linnabi walladhina amanu an yastaghfiru lil mushrikin walau kanu ulu kurba uli kurba min ba'di ma tabayyana lahum annahum ashabal jahim ah ìyá anábì ńgbà tá a ti ṣàlàyé fún ọ wípé àwọn eléyìí àwọn eléyìí ẹni iná ni wọn ah má tún tọrọ àforíjì fún wọn mọ́ kó wọn dànù síbi kan àwọn eléyìí ò sínú prógámù mọ́ ó tún ṣe wá ń bẹ lọ́hùn fún wọn ìbẹ kí ló ṣe fún wọn alẹ́ ni iná la pè wọ́n so tó bá wa tí wọn náà bá wa mọ̀ yìí pé ọ̀fẹ́ ká dúró àwọn ẹni Ọlọ́run máa tọ́ sí ọ ọ̀fẹ́ ká dúró àwọn àáfàá máa tọ́ sí ọ ọ̀fẹ́ kí bẹ̀rẹ̀ lọ́hùn táwọn ẹni Ọlọ́run bá ṣe kọ́ máa tọ́ sí ọ ìwọ náà lọ bá wọn ẹni rìn lọ bá wọn ẹni Ọlọ́run ọba rìn kí wọ́n lè ṣe àdúrà kọ́kàn ọ́ kí wọ́n lè bẹ lọ́hùn kọ́kàn ọ́ kí ọ̀nà àbáyọ dáadáa kó lè bá wọn náà nínú gbogbo ìrìn àjò rẹ àmọ́ tí wọ́n bá ń ṣe àwọn ẹni ibi lọ́yàn láyò àwọn ẹni ibi lọ́yàn lọ́rẹ̀ẹ́ àwọn ẹni tí ọ̀dà àwọn ló mú àwọn lẹjọ́ ń lọ àwọn lẹjọ́ ń bọ̀ à tó bá ti rí bẹ́ẹ̀ kò sí wàhálà tó bá ti dàlí kíámà á kó yín papọ̀ sínú sáfù kan náà ni fabi salkari ọ̀rẹ́ burúkú tẹ̀ ẹ̀ yanra yín láyé àwọn ọ̀rẹ́ abẹ́gi ọdán àwọn ọ̀rẹ́ abẹ́gi abà tẹ́ ẹ̀ ti ń lọ́ọ́rẹ́ mú sódàbí àbí tẹ́ ẹ̀ ti ń lọ́ọ́rẹ́ bọ ògún àbí tẹ́ ẹ̀ ti ń lọ́ọ́rẹ́ bọ́ntí ọ̀dà gbogbo ń tọ́lọ́wọ̀n ò nífẹ̀ẹ́ sí ibẹ̀ lẹ́nu jòkó tìlẹ̀ ti ń ṣe ẹ mọ̀ kú o tó bá dàlí kíámà á tò yín papọ̀ lórí sáfù kan náà lẹ́ẹ̀mọ̀ forí gbára yín làwọn mọ̀lẹ́kà ọmọ kó gbóngbòbò wọ́n máa bá gba níwájú wọ́n tún gba lẹ́yìn àtàwọn àtẹ̀yìn àní nípìn ìyà níwájú ọlọ́run àní nípìn ìyà láyé náà o ṣọ́ra rẹ kọ́ mẹni tó bá rìn dáadáa o torí pé tọ́wá di lálùkìyàmà gbólóhùn pé yá lẹ́yẹ̀tà bẹ́yìn ní wà bẹ́yìn náà kà búndánlẹ̀ mùsùlùfín nígbà tó bá já sí pé gbogbo ohun tí wọ́n ṣe ń bẹ̀ almushriqin fabi isalqari ààyò tí wọ́n yàn láyé ààyò tí ọ̀dá ni o ya layta bayni wa baynak bu'da almushriqin fabi isalqari ààyò tí wọ́n yàn láyé ààyò tí ọ̀dá ni o bí wọ́n bá sì ti yan ààyò tí ọ̀dá láyé tó bá di alìkíyàmọ̀ náà pátánì tí wọ́n yàn láyé òun láàyò fún wọn lálìkíyàmọ̀ wọ́n mọ̀ wá wọ́n mọ̀ wá gbá wọ́n mọ̀ wọ́n mọ̀ wọ́n mọ̀ gbárùkẹ́ wọ́n mọ̀ gbárùkẹ́ ìyà lọ síwájú ọlọ́run tí wọ́n fi lọ gúnlẹ̀ níbi ìyà níwájú ọlọ́run àtàwa àtẹ̀yìn àní gúnlẹ̀ ìyà síbi ìyà o ṣẹ́ni tó tẹ̀lé ṣẹ́ni tó bá rìn kọ́ ọmọ bá jìyà láyé àti níwájú ọlọ́run àwọn onítùràrí tí ọmọ rùn dáadáa lèmi ọmọ bá rìn o ṣé wọ́n bá wọn alágbẹ̀dẹ lọ bọ́ ọba ti bá alágbẹ̀dẹ lọ òórùn tí ọ̀dà ní ọmọ bẹ lára rẹ̀ òórùn èéfín aṣọ rẹ̀ ó tún wá dálu ọ wà kábùkù lára rẹ̀ àtàwa àtẹ̀yìn kákíyèsára o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 ìrìn àjò wa nínú ayé a máa bùkátà sáwọn ènìyàn a sì máa da nǹkan pọ̀ a sì máa dára pọ̀ ṣùgbọ́n èyí tó dáa jù fọ́mọ ènìyàn tí bá ń lo ayé lọ tó bá fẹ́ gúnlẹ̀ dáadáa níwájú ọlọ́run òun náà ni wípé kó bá àwọn èèyàn rírìn àwọn olùbẹ̀rù ọlọ́run àwọn áhàlù libiri àwọn olùṣe dáadáa wọ áhàlù takwa àwọn olùpáyà ọlọ́run àwọn ní ká darapọ̀ mọ́ nínú ayé kájọ máa lọ wàhálítù ahàlìsíláhì wàlìsíkàmà àwọn ẹni tí wọ́n dúró déédé pẹ̀lú ọlọ́wọ́n ọba tí wọ́n sì ń ṣe dáadáa pẹ̀lú ọlọ́run àwọn ni kẹjá bá rìn àwọn ni kẹjá bá jẹ àwọn ni kẹjá bá mu káwa náà ká lè rí dáadáa ṣe láyé wàbùtárìn dùú gbogbo wa látòkè délẹ̀ ẹjá jìnnà wàábìrin dùú àórè ò láàdàkùn àwọn ọmọ wa ká gbìyànjú ká gbé wọn jìnnà an mukhalatatil ashirari wa mukhalatatil fujari wa musahabatil fujari gbogbo àwọn ẹni téèyàn máa kó lọ téèyàn máa kó bọ̀ tí wọ́n jáwọn èèyàn burúkú tí wọ́n jáwọn èèyàn pòkí tí wọ́n jáwọn èèyàn òbílẹ̀jẹ́ ẹ já gbìyànjú ká ṣiṣẹ́ lára wọn kí wọ́n má bá wọn rìn khususan fi hadha zaman pàtàkì jùlọ lásìkò tá à ń bá lọ yìí gbogbo ọ̀pọ̀lọpọ̀ ọmọ mi ó ti fi lélẹ̀ ó ti ń jalè lọ kọ̀wé ẹ̀yìn mọ́ ó ti fi ilé ńlẹ̀ ó ti ń gá ìmánì lọ kọ̀wé ẹ̀yìn mọ́ àwọn ọmọ mùsùlùmí ń bẹ́ńbẹ́ lọ́kùnrin wọn wọ́n ń bẹ́ńbẹ́ pọ́nyán lóbìnrin wọn wọ́n ń bẹ́ńbẹ́ pọ́nyán wọn ò kírun mọ́ wọn ò gbàwẹ̀ mọ́ wọn ò ṣe sàráà mọ́ ti bá wọn ọmọ amúgbó lọ wọ́n ti da amúgbó wọ́n ti bá wọn ọmọ amutí lọ wọ́n ti da ọmùtí bàbá mutí ọmọ mutí wèrè wàdí méjì wèrè wa dínkù pọ̀ ní yàrá ńgbà tí bàbá bá mú tí ìyá bá mú wèrè ti di púpọ̀ nìyẹn wèrè ti di púpọ̀ ńbẹ̀ nìyẹn ẹ jẹ́ a ṣàkíyèsí rẹ̀ ká bójútó ká má jẹ́ ká má tú àwọn ọmọ ńlẹ̀ nítorí pé àwọn ẹni rẹ ọ̀pọ̀ mọ́ lásìkò tá ń bá lọ yìí àwọn ẹni rẹ ọ̀pọ̀ mọ́ láyé o àwọn ẹni rẹ ò tó nǹkan nínú ayé mọ́ o àwọn ẹni ire ò tó nǹkan láyé mọ́ àwọn ìbá díẹ̀ tí wọ́n tún ń jẹ́ ẹni ire nínú ayé náà afẹ́fẹ́ wàhálà afẹ́fẹ́ fìtínà tí ń fẹ́ nínú ayé ó ti jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ ẹni ire gan ó ti ṣéǹjì ẹni ire ni lánàá níjẹta ṣùgbọ́n pẹ̀lú afẹ́fẹ́ fìtínà àti wàhálà àti ìṣòro àti àìríjẹ àìrímu àìrínà àìrílò tó wà lọ́tún tó wà lósì olóòótọ́ òṣòótọ́ ọmọ ẹni re ò ṣe re mọ́ kálukú ti wá ń bọ́ ẹ̀wù dáadáa sílẹ̀ ní kálukú wá ń gbé ẹ̀wù àìdáwọ̀ Allahu Akbar Allahu Akbar ah báyé bá ń bá bàjẹ́ lọ o báyé bá ń bá bàjẹ́ ẹ bọ́ ọ báyé bá ń bá bàjẹ́ lọ báyé bá ń bá bàjẹ́ bọ̀ kàṣọ wàhù káwa náà ká mọ̀ dára wọn. ka ṣọ́wọ́wù ká má dára wọn dára wọn ka mùsùlùmí má dára wọn ọmọ mùsùlùmí má dára wọn má dára àwọn tí má kẹgbẹ́ àwọn tí ń jalè má kẹgbẹ́ àwọn tí ń gbé ní tí ọ̀dà àdó olóró má ọmọ olóṣó má kẹgbẹ́ gbogbo ohun tọ́lọ́wọ́n ọba ṣe léèwọ̀ ọjọ́ mélòó la láyé. emi ogunma katruven sundis swazant awonye finla alkiyar ma nisanu ada adada adada ninu aye egbe egbe egbe egbe egbe egbe ni o jekoma mi o pari iwe re titi doni ni o jekoma mi o pari kewu re titi doni o mi ti won ti dajo asi gbogbo owo ti o fi sefiri ni bi ise mgbatogba baba i egbekegbe si. Allahu Akbar ọlọ́run abẹ̀rẹ̀ nítorí pẹ̀lú agbára rẹ àti àṣẹ rẹ àti àánú rẹ mọ̀ yí wa padà sáìdá mọ̀ yí àwọn ọmọ wa padà sáburú gbogbo ohun tá à ń rí lára wọn tínú wa ń dùn má jẹ́ kó di àyípadà burúkú fún wa lórí wọn ọlọ́run àfọlá rẹ fi bẹ ìwọ ló lè bá wa ṣe àsìkò tá ń bá lọ yìí ewu ńlá níbẹ̀ nínú àsìkò náà ewu ńlá ni o. wá sí ọ̀tà mọ́ ẹni rẹ ọ̀jẹ́ ni rẹ mọ́ àwọn ẹni rẹ ọ̀pọ̀ mọ́ fìtínà lọ́tún fìtínà lọ́sì ilẹ̀ ọ̀wá mọ́njọ́ kan kó jẹ́ sí pé èyí tí ń banú èèyàn jẹ́ ó pọ̀ ju èyí tí ń dun èèyàn nú lọ tílẹ̀ bá ti wọ́n mọ́ àpẹẹrẹ pálíkì àmọ̀ dé ni o kọ́lọ̀ ń jẹ́ agùn lẹ́mìí nínú ayé kọ́lọ̀ wọn jẹ́ ká gùn nínú ayé anabi wa muhammad sallallahu alayhi wa sallam ó wá fi fẹsẹ̀ múlẹ̀ fún wa wípé o àwọn ẹni tí wọ́n bá wá mú ẹ̀sìn wọn dáadáa nítorí pé ànábì ń sọ fún wa wípé àsìkò tá a wà yìí khususan fi hadha zaman alladhi qalla fihi salihun àwọn ẹni rẹ̀ ò tó nǹkan lásìkò tá a wà yìí wa talatamat fihi amwaj alfitan fitina ń kọlu ara wọn ni gbà láàárọ̀ gbà lọ́sàn-án gbà lálẹ́ ìfọkànbalẹ̀ ò sí mọ́ ìbẹ̀rù ní pọ́n ìbànújẹ́ ní pọ́n kò sí nǹkan kan tó ń du èèyàn nú mọ́. fa inna al-khatar azim ewu là ń bá lo àsìkò yìí o wallah ìwọ tó o bá rí ṣe lórí ọmọ títí títí tí tí wọ́n fi kàwé débi ọyẹ tí wọ́n sì parí rẹ̀ tí wọ́n bọ́ tí wọ́n ń ṣiṣẹ́ tí wọ́n tún fẹ́ yàwó tí wọ́n ń bímọ tó ń rí wọn tí wọ́n ń wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tó tún sọ̀rọ̀ tí wọ́n tún ṣe merci tó tún sọ̀rọ̀ tí wọ́n ṣe papa kí lẹ fẹ́ kí lẹ fẹ́ ká ṣe a máa lọ yanná fìlà kọ́ máa lọ ṣe alihamudulilahi alihamudulilahi kọ́ máa lọ wí bẹ́ẹ̀ lóru fọlọ́n. torí pé àwọn ọmọ àwọn ọmọ tí wọ́n ta, a rán lọ kàwé lónìí wọ́n parí rẹ̀ wọn ò tún wá darí wálé re ẹ wo rúra àwọn ìṣẹ̀lẹ̀ tí wọ́n ń ṣẹlẹ̀ tí ń ṣẹlẹ̀ tí ń ṣẹlẹ̀ ọmọ pa bàbá ẹ̀ ọmọ ṣá ìyá ẹ̀ pa ọmọ ṣá bàbá rẹ̀ pa ó sì gbàdá ó sì pa wọn ó sì pin wọn kólóbó báyìí bí ẹni pé ká lọ ra ẹran lábàtúà ṣebí ẹgbẹ́ kan lọ ẹgbẹ́ kan lọ bá rìn títí débẹ̀ ó mugbó títí ó yí lórí ọpọlọ rẹ̀ dàrú ìjọ tí sìgá ló kọ́kọ́ mu sìgá ló kọ́kọ́ lọ rà ní mu àmọ́gbà tí mu bàbá ń sọ ìyá ní kí bàbá ó gbẹnu sàn ọmọ ń lo àsìkò rẹ̀ ni àbí ìyá ń sọ ńgbà tí bàbá náà ti ń mu ó ní kí ìyá ó gbẹnu sàn ọmọ ń lo àsìkò rẹ̀ ni ọ̀dà ó kò níbi sìgá ọwọ́ gbó ó kò níbi gbó ọbọ̀ sí ṣíṣà àti gbó àti ṣíṣà àti sìgá ọwọ́ apá mẹ́tẹ̀ẹ̀ta pọ̀ ọwọ́ ìyàwó èrè ń bẹ̀ àbí ọbọ̀ rẹ̀ fáwọn tó ní àmọ́ kò wa ọlọ́run bá ní kíyèsí wọn o ọlọ́run yóò bá ní wọn ò ní sọnù wọn ò ní ṣìnà mọ́ni lọ́wọ́ anabi wa muhammad sallallahu alayhi wa sallam ọwọ́ ajá àlọ́mọ yìí pé o almutamassik bidinihi garibun bayna nas ńgbà tí fìtínà ti wá dàrú tí gbogbo sísítẹ́mù gbésí ayé ti dojúrú ẹni bá wá di ẹ̀sìn rẹ̀ mú o tó sì ń báwọn èèyàn rẹ́rìn o òun ni ọmọ dàbí èèyàn àjèjì láwùjọ tá a bá wà òòrè léyìí ni òórí tọ̀hún ni nítorí di ìsìláàmù rẹ̀ mọ́ yóò wá dàbí àjèjì tó sì jẹ́ sí pé ihun tí ìsìláàmù pani láṣẹ wípé ká ṣe nù ká báwọn èèyàn rẹ̀ ká kọ́wọ́ rẹ̀ ká kẹgbẹ́ rẹ̀ ká sọ̀rọ̀ rẹ̀ ká jẹun mu nǹkan bá ẹni jòkótì o ò lè ṣe nǹkan láyé o ọmọ gbọ́ pàwọn yẹn ń ṣeré ni ṣùgbọ́n eré ò ní tọwọ́ jáde lásán kọ́ làwọn sọ pé àbò lóríire gbé láti ìdájí àwa àwádò lóríire ẹni bá bó lórí burúkú gbé láti ìdájí ayé ẹ yóò ṣorí burúkú high level yóò ṣorí burúkú gan ó lè jẹ́ premier nínú àwọn olórí burúkú ẹ̀yà gbìyànjú ká ṣe dáadáa ká ṣe dáadáa ká gbéṣẹ́ rere Ànábì wa sọ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé o bada alìsílámù gariban bada alìsílámù gariban ẹ̀rí ẹ̀sìn يي yìí لسيا dé lẹ́sìn àjèjì ni torí pé nínú wọn ń bọ ẹbọ wọn ń bọ ẹbọ wọn wà ní òòṣà tẹ́lẹ̀ nígbà tí ìsìlámù dé ó wá di nǹkan tuntun lójú wọn nǹkan àjèjì lèyí jẹ́ ànábì òdúró ànábì wa sọ fún wọn pé wa sayaudu gariban kama bada fatuba lil guraba ẹ̀sìn yìí ọlọ́wọ́n padà ka kó ńlẹ̀ tí ó tún wá di àjèjì padà nígbẹ̀yìn ayé gbogbo ẹni bá wá ń ṣe ìsìláàmù dáadáa àwọn èèyàn mọ̀ rí bí èèyàn àjèjì láwùjọ ṣé ò ti mọ̀ dà bẹ́ẹ̀ náà lónìí yàtọ̀ síta alákatakítí o ṣé ò ti mọ̀ dà bẹ́ẹ̀ lónìí dópin tó bá tún sọ ọ̀rọ̀ ànábì míì fún mùsùlùmí lónìí mùsùlùmí ọmọ wò wípé nouveau programme wo lẹ gbé dé emploi du temps ò tún tún olè yín tún gbé wá allahu akbar allahu akbar allahu akbar ká ṣọ́ àwọn èèyàn àwọn èèyàn rẹ ká bá wọn rìn ká wá ṣọ́ra níbi àwọn èèyàn burúkú ìyàwó rẹ pè sákèsì bọ́ bá dáa wàláì tí bá ń lọ báwọn èèyàn burúkú rìn òun náà padà yọ ọwọ́ burúkú jáde ọ̀pọ̀lọpọ̀ obìnrin míì kìí so ń sì náà kìí so ń wà bàjẹ́ àmọ́ngbà tó kó sínú ẹgbẹ́ yìí ẹgbẹ́ aṣọ lọ́sẹ̀ọ̀sẹ̀ ẹgbẹ́ patí lọ́sẹ̀ọ̀sẹ̀ ẹgbẹ́ òde lọ́sẹ̀ọ̀sẹ̀ àwọn tí ń bá ṣe àwọn ni wọ́n gbó fún ó tán ó dá síjà pẹ̀lú ọkọ rẹ̀ wọ́n já o ìdílé aláyọ̀ ó dìdílé ìnira o ìdílé tí wọ́n ti ń rẹ́rìn ó dìdílé tí wọ́n ti ń sunkún o wọ́n pinna wọn sọ́tọ̀ọ̀tọ̀ kálukú lọ lọ́tọ̀ọ̀tọ̀ ṣé wàá dá lónìí ǹjẹ́ àárọ̀ náà àbáyọ lónìí ǹjẹ́ àríbá ti ṣe lónìí bẹ́ẹ̀ làwọn ọmọ tá a bí bẹ́ẹ̀ lọ́mọ ẹ̀gbọ́n bẹ́ẹ̀ lọ́mọ àbúrò bẹ́ẹ̀ làwọn ọmọ wa mùsùlùmí ká fà wọ́n padà sẹ́yìn ká bá wọn sọ̀rọ̀ kọ́lọ̀ ń jẹ́ kí wọ́n lè gbọ́ wọ́n wá bi ànábì léèrè o wà ya Rasulullah fàtúbà lùgùrọ̀bá ńgbà tá ànábì sọ bẹ́ẹ̀ wọ́n wá bi ànábì léèrè wípé o àwọn oníhòmọ̀ jẹ́ àwọn èèyàn àjèjì ní ìgbẹ̀yìn ومن الغرباء يا رسول الله قال الذين يصلحون إذا فسد الناس àwọn tí ó máa wá sáré ká tún un ṣe nígbà táwọn èèyàn bá ń bàjẹ́ báwọn èèyàn bá ṣe ń bàjẹ́ lọ báyìí àwọn kan ó máa dìde wípé ẹja tún ṣe kò gbọdọ̀ mọ́ bàjẹ́ ẹ̀sìn ọlọ́run rèé ẹja gbé e dìde padà àwọn tí bá wá ń ṣe wàhálà yẹn níjọ́ táwọn èèyàn gbogbo bá ń sáré pé kó bàjẹ́ àwọn ìyẹn àwọn ni ó mọ̀ jẹ́ èèyàn àjèjì láwùjọ wọn gbà náà ó ti dà lónìí àbí ó ti dà gbogbo wa la ti rí ó ti dà bẹ́ẹ̀ àfi tá a bá tanra wa nìkan ló kù àfi tá a bá tanra wa nìkan ló kù ó ti dà bẹ́ẹ̀ tí bá ń bàjẹ́ nísìn àwọn tí bá ń túnṣe àwọn èèyàn tún mọ̀ yín wọn mú ni ó rà àwọn ará ilé rẹ̀ ó rà àwọn èèyàn rẹ̀ níbi gbogbo adúrú gbogbo nǹkan tó wà nílẹ̀ tó yẹ ká ṣe ṣé ní tó yẹ kí wọ́n tún larí mọ́nu bẹ́ẹ̀ bá ṣe wá síbẹ̀ sọ̀rọ̀ ọlọ́mọbẹ sọ̀rọ̀ ànábì kódà sẹ́gbẹ́ kan ṣé yìí látún lò ní ṣé yìí látún tẹ̀lé ní èyí táwa fẹ́ mọ̀ ṣe rèé a sì mọ̀ ṣe lọ kò sí nǹkan kan tí ó ṣe mẹ́tàlá ó ṣẹlẹ̀ ní sàárè o a kí ni oníṣẹlẹ̀ mẹ́tàlá ó ṣẹlẹ̀ ní sàárè èyí tí ó bá ṣẹlẹ̀ lálẹ́ kìámà yóò wá háì ju gbogbo ẹ̀ lọ tí ó lágbára gan ó wá kùbi tó gbà ó kùbi tó sàgbà gbàtà bá ti wájú ọlọ́run tó bá wá di yán pọnyánrin tó bá di pé ọlọ́mọ ọmọ tó bá di wọn ò lè wọn ìtọ́jú ẹlẹ́sẹ̀ ká níbo lọ́wọ́ àgbà níbo lọ́wọ́ sàgbà àtàwọn àtẹ̀yìn ọlọ́run kì í sẹ́ni kankan wa o ọlọ́run ní padà lẹ́yìn wa kò ní fi wálẹ̀ o yọ dáàbò rẹ̀ bò wá o kọ́lọ́run jẹ́ káwa náà ó sì lè máa bẹ nínú wọn. àwọn tí wọ́n bá wá dúró bẹ́ẹ̀ tí wọ́n dúró ti ọlọ́run dáadáa yìí àwọn náà ni àwọn gúrọ̀bà ìgbà táwọn èèyàn bá ń da gbogbo ẹ̀rú tí wọ́n bá ń bojú rẹ̀ jẹ́ àwọn tí wọ́n bá dúró dáadáa àwọn ni ó mọ jẹ́ àwọn gúrọ̀bà àwọn ni ó mọ jẹ́ àwọn ẹni tí ó dì mú àwọn ni ó mọ jẹ́ àwọn ẹni tí wọ́n ń ṣojúṣe kí nǹkan má bàjẹ́ kí nǹkan má bàjẹ́ ọ wá rí ọlọ́wọ́n ọba ọba àlékiọlá ó sọ fún wa nínú alukur'an wípé hal yanzuruna illa an ta'tiyahum baghtatan wa hum la يومئذ بعضهم لبعض عدو إلا المتقين يا عبادي لا خوف عليكم اليوم ولا أنتم تحزنون الذين آمنوا بآياتنا وكانوا مسلمين ادخلوا الجنة أنتم وأزواجكم تحبرون يطاف عليهم بسحاف من ذهب وأكواب وفيها ما تشتهيه الأنفس وتلذ الأعين وأنتم فيها خالدون وتلك الجنة وتلك الجنة التي أورثتموها بما كنتم تعملون الله أكبر اللهم اجعلنا من أهل الجنة ألم كوانا ما وين يا الجنة ألم جاك يا واتي àwa دادا ká ري نبي جاي kópin مال الجنة ọlọ́run ọba ọba àlékè ọlá ń sọ fún wa nínú alukọ̀ránì rẹ̀ wípé nínú súrátù az-zukhruf wípé hal yanzuruna illa as-sa'a an ta'tiyahum baghtah wa hum la yash'urun. bẹ́ẹ̀ bá yí padà bẹ́ẹ̀ bá báwọn ẹni rẹ́rìn tẹ́ ẹ bá ń rò wípé a wà ń bẹ àti wà ń bẹ ọmọ ọmọ ṣe lọ ọmọ ọmọ ṣayé lọ ọmọ máa jẹ́ lọ kò sí tí ó ṣẹlẹ̀ mẹ́tàlá ó ṣẹlẹ̀ o àkọ́kọ́ tí ó sì ṣẹlẹ̀ nínú mẹ́tàlá tí ó fi máa ku méjìlá ni pé ikú ó dé bá yín lójijì bagtatan wa antum la tash'urun àsìkò tẹ́ ẹ̀ lérò imprévu ni ó dé tó sì dé báyìí ọ̀tán ó mólúwa rẹ̀ lọ́nu iṣẹ́ wa dé o ọlọ́run wa ní al-akhilla yawma idhin ba'duhum li ba'din adu illa limuttaqin àwọn tí wọ́n wá láwọn fẹ́ràn ara àwọn àwọn jọ ń ṣe lọ àwọn jọ ń ṣe bọ̀ wọ́n wá di ọ̀tá ara wọn allahu akbar illa limuttaqin àyàfi àwọn tí wọ́n fẹ́ra wọn lórí dáadáa lórí tọlọ́hun lórí tànàbí wa muhammad sallallahu alayhi wa sallam àwọn nìkan ni ìbájọṣepọ̀ wọn yóò mọ̀ ṣẹ́kù ìyẹn nìyẹn táwọn àfáàfin máa sọ wípé gbogbo àwọn ẹni ọlọ́run láwọn ẹni rẹ tí wọ́n ti kú wọ́n mọ ríra wọn pẹ̀lú àwọn ẹni rẹ ẹgbẹ́ wọn tí wọ́n bá ń wà níwájú ọlọ́run walladhina amanu wattaba'atuhum dhurriyyatuhum bi imanin alhaqna bihim dhurriyyatahum gbogbo àwọn ẹni tí wọ́n ṣe dáadáa táwọn bàbá wọn ṣe dáadáa táwọn bàbá wọn báwọn ẹni rẹ ṣe lójú ayé wọn táwọn ọmọ wọn náà wá dé táwọn náà tún ṣe dáadáa tí wọ́n rìn nílànà rẹ̀ lójú ọ̀nà ìlànà àwọn bàbá wọn àá bọ́bá dàlù kìámọ̀ á kó wọn papọ̀ wọ́n jọ mọ́ wà papọ̀ ìyẹn sí pé ọkọ tíwà rẹ̀ dáa tíyàwó rẹ̀ náà ìwà rẹ̀ dáa lórí ìtọ́lọ́wọ̀n àti tànàbí àwọn sọ̀rọ̀ sọ̀rọ̀ àwọn ni wọ́n pàdé ra wọn lálù kìámọ̀ àmọ́ àwọn tí wọn bá dáa síra wọn à èyí tí wọ́n mọ̀ jìyà nu náà mọ̀ lọ jìyà rẹ̀ ni èyí tó sì fẹ́ mọ̀ lọ gbádùn lálì jẹ́nà yọ mọ̀ lọ gbádùn lálì jẹ́nà rẹ̀ lọ́lọ́run fi wá ń kìlọ̀ fún wa wípé bẹ́ẹ̀ bá ṣọ̀rẹ́ kan láyé tẹ́ ẹ fẹ́ kọ́rẹ́ yín ó tún ṣẹ́kù lálìkìyàmọ̀ ẹ jẹ́ kí ìbáṣe yín kó wà lórí ìbẹ̀rù ọlọ́run gbogbo ẹni bá sì ti bára wọn ṣe lórí ìbẹ̀rù ọlọ́run dáadáa ni wọ́n máa ń ṣe wọn yìí bára wọn èèyàn yìí bá èèyàn ṣe lórí ìbẹ̀rù ọlọ́run kó tó wá ṣaburú nítorí pé ìlànà ọlọ́run kì í ṣe ìlànà ká ṣaburú ìlànà èṣù òun ni ìlànà ká máa ṣaburú fọmọlàkejì ṣé wọ́n wá rìn lórí ìlànà tọ́lọ́run báyìí lọ́lọ́wọ́n ọba ọba àlékè ọlá ṣe wá ń sọ fún wa nínú alukur'an wípé o gbogbo pé ọfẹ́ràn mi ọfẹ́ràn rẹ ọfẹ́ràn mi ọfẹ́ràn rẹ bí ọba ti jẹ́ ti lànà tọ́ lọ́hùn àti tànàbí wa muhammad sallallahu alayhi wa sallam bọ́bá dàl kìyàmà ẹ yàrá yín ẹ ní ríra yín o. ọ̀wá àwọn tó wájá sí pé wọ́n ṣe dáadáa wọ́n jọ bára wọn lò lórí dáadáa yìí ọlọ́wọ́n ọba ọmọ wa sọ fún wọn yìí pé ya ìbáàdí ẹ̀yin ẹrú sí mi tẹ́ ẹ ṣe dáadáa láyé tẹ́ ẹ sì jólólùfẹ́ ara yín láàfáà méjì tí wọ́n fẹ́ràn ara wọn lórí dáadáa tí wọ́n sì jọ lò ó bẹ́ẹ̀ lọ́kọ láya tí wọ́n fẹ́ràn ara wọn dáadáa tí wọ́n sì jọ lò ó bẹ́ẹ̀ tí wọ́n báwọn èèyàn rẹ̀ ṣe láyé lọ́mọ ní baba àti gbogbo ẹni tó yẹ èèyàn rẹ̀ tí wọ́n wá jọ ṣe dáadáa lórí bẹ́ẹ̀ àwa ọlọ́run ọmọ sọ fún wọn pé ya ìbáàdí ẹ̀yin ẹrú sí èmi ọlọ́wọ́n bá la khawfun alaykumul yawm òní tí ń sálì kìámọ́ yìí ẹ má bẹ̀rù don't be afraid ẹ má bẹ̀rù n'ayé pápẹ́ àwa ọlọ́run láàmú sọ bẹ́ẹ̀ fún allahu akbar ẹni tọ́lọ́ ń bá sọ fún pé má bẹ̀rù ó rí i pé confidence confam gbogbo nǹkan pẹ́nu la khawfun alaykumul yawm ẹ má bẹ̀rù lórí dáadáa tẹ́ ẹ ti ṣe ẹ má bẹ̀rù lórí dáadáa tẹ́ ẹ ti ṣe wala antum tahzanun ẹ má jẹ́ kí nǹkan kan ọbọ̀ dà yín ẹ má jẹ́ kí nǹkan kan gbogbo gbogbo àwọn àlàmáàtì tá fi gbé kìyàmọ̀ dìde nì ẹ má jẹ́ ó sọ́gùn yín ẹ má gbogbo àwọn tẹ́ ẹ sì ń rí tí wọ́n dìde nínú sàárè jákujàku yámayàmá ẹ ẹ má jẹ́ ó bà yín lẹ́rù ẹ̀yin ẹ jẹ́ kọ́kàn yín Allahu ya ibadi wala antum Àlàdínà àmànù bí àyà àtìnà wákà ànú mùsùlùmí. Àlàdínà àmànù bí àyà àtìnà. Àwọn tí wọ́n gba àmì àwọ̀ ọlọ́wọ̀n ọba gbọ́ láyé. Wọ́n rí Kùránì wọ́n gbà gbọ́. Wọ́n rà nàbì wọ́n gbà gbọ́. Wọ́n mọ oòrùn wọ́n mọ òṣùpá wọ́n mọ̀ yí pé nínú àwọn àmì tá a fi mọ Ọlọ́run ni. Àtòjò àtẹrùn wọ́n gbà yí pé àwọn àmì tá a fi mọ Ọlọ́run ni. Wọ́n tún wá nífẹ̀ẹ́ àwọn ẹni Ọlọ́run wọ́n tún wá báwọn ẹni ọlọ́run ṣe wọ́n tún wá kú lórí bẹ́ẹ̀ àá lálẹ́kìámọ̀ kò sí nǹkankan tí wọ́n bà wọ́n lẹ́rù lálẹ́kìámọ̀ kò sí nǹkankan tí yóò jẹ́ ìbànújẹ́ fún wọn àwa ọlọ́run lá bójútó wọn àwa ọlọ́run lá dúró tì wọn ọlọ́mọṣà bójútó ẹnì kọ̀ọ̀kan ti wa náà o ọlọ́mọṣà dúró tẹ ẹnì kọ̀ọ̀kan ti wa náà o ọlọ́mọ padà lẹ́yìn ẹnì kọ̀ọ̀kan ti wa náà o jẹ́ káwa náà kárí dáadáa ṣe o kọ́lọ́run ó sì jẹ́ káwa náà ká síráre pẹ̀lú àwọn ẹni re járe ni re bá rìn járe ni re bá jaarẹ nire bárìn gbogbo àwọn àfáà wa àgbà tí wọ́n ti ń jẹ́ nire ńwájú wa tá à ń bárìn ọba dákun má jẹ́ kí wọ́n ṣì wá lọ́nà o sì má jẹ́ kí wọ́n sọnù o gbogbo àwọn tí ń bá wa náà tí ń tẹ̀lé tiwa náà lẹ́yìn ọlọ́run ọba dákun má jẹ́ káwa náà má jẹ́ káwa náà ṣì wọ́n lọ́nà o má jẹ́ ajé sábà bí ìṣìnà wọn o torí pé gbogbo ẹni bá lọ jẹ́ sábà bí ìṣìnà ẹnìkan láyé ee eh, Allahu Akbar gbogbo iye èèyàn tó bá tún tara ẹ̀ náà ṣìnà ni ó máa bọ́ sínú ìṣirò ẹ̀ṣẹ̀ fún lálùkìyàmà kọ́lọ̀ má nípìn bẹ́ẹ̀ ńgbà tọ́lọ́run bá sọ fún wọn pé ẹ má bẹ̀rù ẹ má bànújẹ́ lónìí ṣe bẹ́ẹ̀ ti gbà wá ọlọ́run ọba gbọ́ láyé ẹ sì ti dúró bẹ́ẹ̀ ẹ sì ti dúró lórí ìsìláàmù yín ńgbà tọ́lọ́run sì ti tún sọ fún wa níbìkan pé taqullaha haqqa tuqati ya ayyuhal ladhina amanu ittaqullaha haqqa tuqatihi wala tamutunna illa wa antum muslimun aha ẹ gbọ́dọ̀ jáde kúrò láyé o àbí kẹ́ ẹ jẹ́ o so àwọn tí wọ́n wá gbọ́ ọlọ́run gbọ́ tí wọ́n gba àmì ọlọ́run gbọ́ tí wọ́n bẹ̀rù ọlọ́run ọba tí wọ́n sì tún wà nínú àwọn mùsùlùmí tí wọ́n jupájú sẹ́lẹ̀ ìgbésí ayé wọn fọlọ́run à ọlọ́run ni àwọn sọ fún wọn lálùkì yá wọn pé udukulu li jannata ẹ máa wọnú àlìjánná lọ antum ẹ̀yin wọ̀nyí o wa azwajukum àti àwọn ìyàwó yín udukulu li jannata antum wa azwajukum tukhbarun ẹ̀yin àti àwọn ìyàwó yín lórí dáadáa tẹ́ ẹ ti gbéṣe nílé ayé yìí tá àwọn ìyàwó yín tí wọ́n wá dáa táwọn náà rìnrìn re tí wọ́n sọ̀rọ̀ re tí wọ́n ṣẹ̀sìn re ẹ̀yin àti wọn lẹ́jọ́ mọ́ làlìjánà àmọ́ ìyàwó tó bá ya tó bá ya kírímínà àbí ìyàwó tó ya pàpàǹlági àbí ìyàwó àfáà tí èkírun àbí ìyàwó àfáà tó tún lọ ya àwọn ẹlẹ́bọ lọ́rẹ̀ẹ́ tí ń lọ gbẹ́bọ tí ń lọ gbóògùn kóògùn káàkiri à tọ́wádàlì kìámà kò ní tẹ̀lé àwọn bàbá lẹ́yìn kò sì ní tẹ̀lé àwọn àfáàrẹ lẹ́yìn kò ní tẹ̀lé àwọn ìmáàmù lẹ́yìn nígbà tí wàá rẹ̀ bá ti dáa bẹ́ẹ̀ náà ni èyí tá a bá rí tíwà ìyàwó wa lọ dáa tíwà ọkọ náà dáa bọ́bá dálì kìámà á pín wọn sọ́tọ̀ọ̀tọ̀ òun lọ́lọ́run fi sọ fún wa ń bẹ̀ wípé o ẹni bá yẹn ẹni bá yẹn èèyàn rẹ̀ nínú ọkọ tó sì yan èèyàn rẹ̀ nínú aya àá bọ́ bá di lálìkìyàmọ̀ àtòun àtọkọ àti ìyàwó lásọ pé udukulu lè jannata antumuwa azuwajukum tukubarun ẹ àtọkọ àti ìyàwó ẹ máa sírètì ẹ máa lọ sínú ọgbà àlìjánà lórí dáadáa tẹ́ ẹ ṣe nínú ayé láti máa sànsẹ́ rẹ̀ fún yín bẹ́ẹ̀ bá wá dénú àlìjánà yìí ẹ máa gbádùn bẹ́ẹ̀ yutafu alayhim bisihafin min dhahabin wa akwabin wa fiha ma tashtahihi anfus gbogbo ń tó ṣe é mu tó ṣe é jẹ tó ṣe é lò àti tọ́jú ẹ̀ sálì jẹ́nà fún yín ẹ̀yin èèyàn rẹ láyé ẹ̀yin mùsùlùmí ẹ̀yin èèyàn rẹ ẹ̀yin àwọn àfáàrẹ ẹ darí àwọn ọmọ yín lọ sí mọ́ṣáláṣí ẹ darí wọn lọ sí kálákọ̀ ẹ darí wọn lọ síbi wáàsí ẹ jẹ́ kí wọ́n mọ iye àwọn ẹni ọlọ́run ẹ jẹ́ kí wọ́n mọ iye alukur'an ẹ jẹ́ kí wọ́n mọ iye sunna ẹ jẹ́ kí wọ́n bọ̀wọ̀ alukur'an ẹ jẹ́ kí wọ́n bọ̀wọ̀ sunna ẹ pàtàkì rẹ̀ lẹ́mìí wọn ẹ̀yin náà pápá ẹ pàtàkì rẹ̀ ẹ jẹ́ kí wọ́n pàtàkì àwọn àfa ẹ̀yin náà pápá ẹ pàtàkì àwọn àfa láwọn àfa tòótọ́ tọlọ́m káwá jọ pawọ́pọ̀ káwá dúró ti àwọn ẹni rẹ̀ bẹ́ẹ̀ ni rẹ̀ rí kí wọn náà ó lè ṣoríire o ayé wa ọlọ́njọ́ da ọ̀run wa ọlọ́njọ́ da títàn wa ọlọ́njọ́ da àtúbọ̀tán wa ọlọ́njọ́ da ìrìn àjò ayé wa ọlọ́mọdé oníkọ̀sẹ̀ nú gbogbo ẹni títí rẹ̀ ń kọsẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí látara àṣìṣe tọ́rẹ̀ẹ́ àtẹgbẹ́ tí wọ́n ti mú ṣíṣe ọlọ́run ọba dákun ó ti dá padà ó ti jẹ́ ọlá ó ti jẹ́ ọmọríbọ́ wá bá ní fẹsẹ̀ rẹ̀ rinlẹ̀ lórí dáadáa fẹsẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa rinlẹ̀ lórí dáadáa ọ̀nà jẹ́ wa ọ̀nà mú wa ní ti dáadáa ọlọ́mọ dìmánì gbogbo aláàánú ilé gbogbo aláàánú ta látọ̀dọ̀ ọ̀rẹ́ ọlọ́run mẹ́ṣà ìran wọn sí wa wá fún wa ní gbogbo ẹ̀mí àti àlàáfíà ara wá gbàrún wa wá gbẹ̀sìn wa gbanáfìlà wa gbàsára wa gbogbo àwọn ọmọ wa bá ní ṣínà àánú fún wa èyí tí ń kàwé jẹ́ oríkà èyí tí ń kéwú jẹ́ oríkè èyí tí ń kọ́ṣẹ́ jẹ́ orí kọ́ gbogbo wa tí wọ́n bá ń kòlé a lè tẹ̀lé wọn a lè máa ṣọ́ wọn níbi gbogbo a lè máa bá wọn lọ bí gbogbo ṣùgbọ́n ìrẹ Ọlọ́run ó lè ṣàkíyèsí wọn ní gbogbo ibi tí wọ́n bá wà jẹ́ ká dúró àwa ó gbà lórí wọn jẹ́ kí ìbẹ̀rù rẹ ó sọ̀ sínú ẹ̀mí wọn wá bá ní ṣọ́ wọn wá bá ní dáàbò rẹ bò wọn gbogbo àwọn ẹni tí ó fa ìrù wọn tí wọ́n bá rìn tí wọ́n fi ṣìnà ọlọ́run má jẹ́ kí wọ́n bá wọn ní títí lọ láíláíláíláíláíláí gbogbo àwọn tó ti wọ ṣọ́ọ̀ṣì lọ nínú àwọn ọmọ mùsùlùmí níbi ìṣìnà ọlọ́run bá ní dá wọn padà gbogbo àwọn tó ti wọlé awo lọ níbi ìṣìnà láwọn ọmọ mùsùlùmí ọlọ́run bá ní dá wọn padà gbogbo ẹni tó ti ṣìnà tó ti wọ oko olè lọ tó ti wọ oko gáyí lọ tó ti wọ oko iṣẹ́ tí ọ̀dá lọ tó ti wọ oko olóṣó lọ láwọn ọmọ mùsùlùmí tó yẹ sí pé ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ lọ́wọ́ gbogbo wọn lọ bẹ́ẹ̀ ọlọ́run ọba o mọ́ṣẹ́ ìbánisẹ̀ ìtúsílẹ̀ fún wọn kó ṣamọ̀nà wọn kó dá wọn padà wá sójú ọ̀nà islam náà káwa tá a bí wọn ká lè jèrè wọn gbogbo àwọn tó yẹ sí pé ẹgbẹ́ ẹgbó ẹgbẹ́ ọtí wọ́n ti sọmọ di nǹkan míì mọ́ bàbá lọ́wọ́ wọ́n ti sọmọ ọkùnrin di nǹkan míì mọ́ bàbá lọ́wọ́ wọ́n ti sọmọ obìnrin di nǹkan míì mọ́ bàbá lọ́wọ́ bàbá wa ń wo iye owó tó ná sínú ìgbésí ayé wọn àwọn ọ̀rẹ́ tí wọ́n bà ayé wọn jẹ́ ẹ́ ọlọ́run ọba ò gbogbo àwọn ọmọ náà mọ́ṣẹ́ àbáni wọn padà wá dùn wá nú wá fi wá lọ́kàn balẹ̀ járí bá ti ṣe já rọ́nà gbégbá o iléeṣẹ́ Sunna TV yorùbá ọlọ́run má jẹ́ ó bàjẹ́ gbogbo àwọn bàbá Saifuddeen Àríkọ́ṣe tí wọ́n ń ṣe dáadáa ń bẹ̀ ọlọ́run dákun bá ní ràn wọ́n lọ́wọ́ gbogbo àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ náà lọ́kùnrin wọn lóbìnrin wọn ọlọ́run má jẹ́ wọn sunkún àárọ̀ má wọn sun tọ̀sán má wọn sun talẹ́ iṣẹ́ ọlọ́run gbogbo àwọn àfáà wa tí wọ́n wá ń ṣètò láàyè yìí ọlọ́run mọ̀ bá ní ṣọ́ gbogbo wọn o gbogbo ẹ̀yin náà tẹ́ wá ń nílé ọlọ́run ọba lè dùn yín nù o àtàwọn àtẹ̀yìn á tún nípàdé ayọ̀ والسلام عليكم ورحمة الله تعالى وبركاته الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم